أن الله قال الإمام قتادة رحمه الله رحمة واسعة في قوله تعالى فلا تسلموا فلا تسلموا فيهن أنفسكم إن الظلم في العشر الأرض آدم خطيئا واليسرى من الظلم فيما سواه وإن كان الظلم على كل حال عظيما ولكن الله يوكل عنه ما يشاء وجعل الذنب فيهن آدم والأمل الصالح والأجر آدم وأما واجبنا نحن المسلمون نحو هذه الأشهر كما بدأنا بها تعظيم أوامر الله قال تعالى ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وإذا كان الفرد يقدس الأوامر البشرية والأبشرية ولا تسول له نفسه أن يقصر بها فمن باب أولى أن يؤذم الأوامر الإلهية لكونها صادرة من العظيم كما قرانا سابقا فإنما تعظم الأمور بما عظمها الله به عند آل الفهم وآل العقل ومن أن يكون المسلم عند حدود الله وفرائضه وأماته كما يقول صلى الله عليه وسلم إن الله عد أولا فلا تحتلوها وفرض لكم ضرائب فلا تضيعوها وأرم أشياء فلا تتركوها وترك أشياء من غير النسيان من ربكم ولا كلامة لن لكم فاقبلوها ولا تبحثوا بها أخرجه الحاكم أبو بكر أبو بكر يقول الشيطان أن يقول لي ليس يوسف ومسرد والملك ولهما ọba wo ọba tó ṣe pé orúkọ rẹ̀ yìí. eléyìí ni ẹsẹ̀ ránṣẹ́ yìí orúkọ rẹ̀ yìí. nẹ́ẹ̀sì kí n kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ káyà àwọn náà wọ́n lé gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ wọn náà tàbí gbọ́ra. ẹ̀yà ló ti ọ̀dọ̀ ẹ̀já lọ káyà ọlọ́wọ́n bá wọ̀. báwa lọ́rọ̀ ìlú ọlọ́wọ́n bá tá ń sọ fún wa yìí. bẹ́ẹ̀ bá ti káyà ẹ̀ ọlọ́wọ́n bá yọ̀ wọ̀ pẹ̀lú ìlú. láàbá máa ń dáwọ́ kàyí pé kan ló tẹ́jọ́ o àti láwọn ṣe é kàdá lùlẹ́yà kò sí kankan tó lè ba ọlọ́wọ́ bá àlá àti lórí kàlá yà wọ́n ti kú wọn lọ sí kíni kú wọn lọ sí òdìdí. báyà ọlọ́wọ́ bá yìí lọ́kọ̀ọ́ká àti kọ̀ọ̀bọ̀ tó o bá ti lè ṣe léyìn ó lọ àrùn tó lọ tọ́lá bá tọ́ fún ẹ̀ lọ́dọ́ láti wáyé láwọn àyè tí báyìí fún wa ọgbọ́n àní ẹ fáyàwó ọlọ́run tẹ́ bá ti wá fáyàwó ọlọ́run ẹ wá lọ màmá dájú mú olùfáyàwó wípé èdè náà wá wà pọ̀ ní. àwọn olùkọ́ sí wọ́n ní èdè náà bá ló lọ lábúlé yìí ó bẹ́ẹ̀ lọ́rọ̀ náà pẹ̀lú kópa wọn láti ṣe kópa fáyàwó òtútù jẹ́ ìpáyà ọlọ́run bá tó lù ìmọ̀ tẹ̀ láti àti ọ̀pọ̀lọ́. Òkè tó yá ṣe, ni wípé ọ̀tá ọ̀tá ọ̀tá ọ̀tá ṣé wọ́n ta ọ̀tá ọ̀tá ọ̀nà ìlú ọdún bíi gbogbo tó ń sáré rẹ̀. ìwọ náà ti ń sá lọ wà tó ọ̀rẹ́ tó ń sábà gbogbo ẹni tí ń fáyé ń sèwọ̀n ayé ń sèwọ̀n ìdí ọ̀gá yọ padà lẹ́yìn ẹ̀rọ ẹ̀rí kó ọ̀nà ọ̀rẹ́ tó ń sábà gbogbo ọ̀rẹ́ tó ń sábà yẹn sí ìwọ náà ló ta bíríìtì àwọn tí ń lé ọbí bíríìtì náà ló gbà ti ti ń sáká náà ọ̀dọ̀ wọn náà ló tún sá lọ òun ló fà á ló ti jẹ́ sí wípé ìdààmú òkú ìlú ayé rẹ̀ wàhálà òkú ìlú ayé rẹ ló tún sá sí sọ sí òun àgbọn ìjọta sí ọ ọlọ́run ní ìlú lẹ̀ ẹ̀ láti ọjà kó wá fẹ́ ìdèmí ọlọ́run ó lábí wọn sọ fúnra wa yìí pé àníṣe ọlọ́run lè já bí ó ti ọlọ́run lórí ọlọ́run wọn máa ràn ọ lọ́wọ́ lọ́wọ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run ó sábẹ̀ ìrọ̀lọ́run tọ́wọ́ bá ti ṣe déédé ẹ̀yẹ wọ àwọn síkẹ́rìtì ayé táwọn yẹn ń gbà gbogbo àìmọye síkẹ́rìtì ẹ̀kọ́ náà lọ padà fún kọ̀ọ̀gá ẹ̀ wọ́n kò ní ti ń sọ òun náà ló ń báwọn tó báwọn tó pa á wọ́n ọba tí bá ọba téèyàn bá ṣe téèyàn ní fọkànbalẹ̀ ní o ọba téèyàn bá ṣe téèyàn lánà sí ayé àtọ̀ ní o ètò wọn náà kú káàkà nìkan sápáyà rẹ lọ́sọ̀ káàkiri kọ̀kọ̀ wọn náà tó àrùn ní àgbọ̀n náà bàbá mi àgbọ̀n náà bàbá mi lọ́lá ọlọ́run kò sọ sínú àwọn olùdẹ̀wọ̀n náà kò sí wá ní ọ̀gá nínú àwọn olùdẹ̀wọ̀n náà káwọn náà bàbá jẹ́ kọ́lẹ̀ tó lánà sí ayé àtọ̀ ìyá ẹ̀rù sí ọlọ́run ẹ̀sùn wa ẹ̀sùn láàmù ẹjá lọ tọ̀mọ̀ dájú pẹ́sìn wa ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ ni o ẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ ń tìrè é ó sì gbé ọ̀rọ̀ ìpànìyàn nǹkan ńlá kan ni tó tóbi fẹ́sìn wa yìí púpọ̀ pé ẹ̀mí ọ̀gbọ̀dọ̀ máa dùn kódà àgbọ̀dọ̀ máa tira wa léde lójú pé àwọn òbí kalẹ̀ lórí ẹ̀ pé ni wọ́n bá pààyàn tá a bàbà dájú kó pààyàn nínú òfin ẹ̀sìn ẹ̀pà wọn náà ní o. ẹni ọba kéèyàn lọ́wọ́ tá a mọ̀ tó kéèyàn lọ́wọ́ ni ẹgbẹ́ ọwọ́ tiẹ̀ náà o. ẹni ọ̀pọ̀yàn lójú tá a mọ̀ mọ̀ dájú kó lọ́ pọ̀yàn lójú ẹ̀pọ̀ náà lójú padà ní o. kó lè mọ̀ sí ní lára. bó ti náà tẹ́sí wa ọ̀fọwọ́ yẹpẹrẹ mú kéèyàn máa pààyàn tó ti pé ìpànìyàn ẹ̀fẹ́ ńlá ẹ̀fẹ́ tó tóbi ní nínú ẹ̀sìn wa yìí bẹ́ẹ̀ bá tó wá sí bẹ́ẹ̀ nínú àwọn oṣù kan tó jẹ́ oṣù ọ̀wọ̀ ẹ̀sán rẹ̀ ó tún jẹ́ ìyá rẹ̀ ó tún jẹ́ àdìgbèlé àdìgbèlé wájú ọ̀nà wa pẹ̀lú tó wá pààyàn láwọn àdúgbò kan lókè ìyà tó wá tó wá jẹ́ àwọn àdúgbò ní ìyá rẹ̀ ó tún ní yamaru tuni ele ina o se ko ba de ko la ko nan se tuwa to sa ba yo kwa ni bien tuwa o no e ti o ka ko ko no no u ko ni pa ni ya e ina de ti me o ni ko ro pa ka le le ni lo da we ya ina e nya e ni to pa ta ti o ka lo so ro lo lo awon àmójútó ẹ̀ka àlọ́ ẹ̀ka àmọ́jọ́ ẹ̀ka mẹ́lẹ́ ìwé ẹ̀bẹ̀rẹ̀ òkú ti bẹ́lẹ́ sí ni wọ́n ẹ̀rí ọ̀jẹ́ ìjọba lóru wọn náà wọ́n ara fẹ́ sọ pẹ̀lú tó wò sí ẹ̀dá àgbẹ̀gbẹ̀ pẹ̀lú ẹ̀sẹ̀ni ti ẹni tí tó wà lòdì tó kù fẹ́jọ́ kí kí la fẹ́ sọ pẹ̀lú àwọn yẹn. jọba ọlọ́run ti bá náà ẹ̀sìn wá ẹ̀sìn àlàáfíà ni o ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ ni o ẹ̀sìn tó ti balẹ̀ ni o ó sọ wọn sọ pé tábà ń dé èèyàn bàbá tí wọn wà lóṣù wọ́n ti láǹkà ìbá bẹ lórí ilẹ̀ nínú àwọn bẹ́ẹ̀. nínú àwọn àṣà wọn òun wọn ti sọ bẹ́ẹ̀ ó wá ní kẹ́sí tó pé ìyọ̀ wà fún wọn pé ọba jẹ́yàn kò ní jẹ́yàn tẹ́lẹ̀ ọba nígbà rẹ̀ lójú. ẹ̀sùn ẹ̀sùn Islam ẹ̀sùn tó pàtàkì ẹ̀mí ni o tó bá lù ní gbogbo wa náà ká wọ́n sọ níbi àwọn àyàtà kàfíà wá tí ó ní ìlú ọlọ́ọ̀bà àlejò lánà ìwọ ní o ẹ má sábò sí fẹ́mi ara yín o pàpà jùlọ ní oṣù táwa yìí wọ́n sọ ọlọ́ọ̀bà àlejò ọlá ó ṣe àbò títí ṣe ó ṣe léwọ̀ ó jẹ́ àmọ̀ ìpẹ́ ẹ̀sẹ̀ tó tóbi ní pàpà jùlọ nínú oṣù táwa yìí bó ṣe èdè ká sábò sí fẹ́mi ọlá sílẹ̀ ìwọ ṣùgbọ́n nínú oṣù púpọ̀. eléyà wáyé káwọn wájú pé èso tó tó ní káwọn ọmọ èso náà wọn bá wọn tó dá wa àmà ìṣe tó bá wù ú lórí. òun ló mọ̀ mọ̀ tó ti fẹ́sẹ̀ ìwà ìwà ẹ̀sẹ̀ tí ẹ bá wù kọ́ máa tó tó ní kíyà rẹ̀ ọmọ jáde lòwe nínú ìta wà yìí ìyàwó ìdùnnú lọ. gẹ́gẹ́ bó ti jẹ́ tuntun pé bí a bá ti ṣe dáadáa náà ládàá tẹ̀yọ̀ ẹ̀sẹ̀ tí a máa wà fún ni nínú oṣù yìí ó ti pọ̀ náà ó ti sàwọn oṣù lè lọ. ẹgbẹ́ bá ti wá kára wá bọ̀ nínú oṣù bàtà máa bọ̀ tẹ́lẹ̀ á rí i pé à ń sọ fúnra wa bàtà tí wọ́n ń ti dáwà yìí wọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo kí làwọn nǹkan tó yí ọ́ sọ́yẹ kó tún mú tó sọ́yẹ kó tún lè kó àǹfààní ẹ̀ sọ́yẹ kó tún rí ládá tó pọ̀ nínú oṣù táwà yìí nínú ẹ̀ ní kí a máa jẹ́ kí àwọn àṣẹ tó náà bá lè fi ọlá pa wá káwọn ẹgbẹ́ tó lẹ́nu wa lórúkọ náà bá lè fi ọlá náà kan ló sọ báyìí tó lọ́wọ́ ẹgbẹ́ ní kí àwọn àṣẹ ọlọ́run eléyìí mo pa yín láti ọ̀rá yẹn ní eléyìí mo ṣe lé wọ̀ fún yín káwọn ẹgbẹ́ tó lẹ́nu gbogbo àtẹ́lẹ̀ bá ti tóbi lẹ́nu ẹ̀ wọ́n lé lẹ́yìn kan ló lórí ìdúgbò tọ́ba tí wàá lọ jẹ́ sí pé èèyàn ká àbátí lè fi àṣẹ ta ayé àwọn tí wọ́n pa wá láti ayé àṣẹ wọn múlẹ̀ lórí wa à ń páyà wọn abẹ́nu wọn torí kí wọ́n lè fìyà jẹ wá. a ní ṣàṣètò ẹ̀mí wa kò níta láàyè kó wọ́n ṣàṣètò káwa ló wò níbi ọjọ́ mélòó kan sẹ́yìn a lu pé ní ìlú Ifá Ìlọ́bù àtẹ̀rẹ̀ àwọn ní ohun wàhálà tó bára wọn fà lásìkò àti ọ̀rọ̀ lọ́nà lọ sí pàdé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ káà ló wà wàhálà tí wọ́n kojú bà náà ọ̀pẹ́ tó àwọn ọmọ wa ó ní balà wọn fi jẹ sàrí jọ́nà tí màá ń tún lọ́kọ́lọ́kọ́ kò já àwọn akáwọn jáde ṣùgbọ́n tó ṣe lè tó táwọn èèyàn lè jáde òun táàfẹ́ kú táwọn èèyàn kan tí àwọn èèyàn láàmú tó ṣe tó lè fèsì wọn nígbà tí tí ọba dá sí i wọ́n bí ẹnìkan dá kọjá dì í gbogbo kẹ́kẹ́ pamá sí òun lẹ́nu ọ̀kadùnkù à ń bẹ̀rù lọ́wọ́ tó bá bá báyà ìjọba ń gbìyànjú bẹ́ẹ̀ kò sẹ́ni ó lè fẹ́ ìjọba títí wo lóṣù tó ìjọba òsì láyé jẹ ni o. sáà alábàlá olóògùn ni kẹ̀lé ń jẹ bẹ́ẹ̀ níjọba ni. ẹnì kó lè lóògùn wájú ìjọba àti ìjọba bàrá yé jẹ lórí. iyì rẹ̀ ni wípé bóyá láwọn kẹ̀kẹ́ kan wọ́n jọ náà lọ lẹ́sẹ̀ kan papọ̀. àmọ́ pé ìjọba bẹ́ẹ̀ fẹ́ ìjẹ ọwá lóṣù. ìrọ̀jù bàbá ta ọ ogún pọ̀ ọ̀rọ̀. ìbáwọ̀nì náà ló kù náà ní ọwọ́ bá náà wọlé. gbogbo ẹ̀tọ́ wa kọ́ ló kù owó bàjẹ́ náà ní. bí a lè ọjọ́ mélòó kan sẹ́yìn gbogbo ẹni fídíò kan. àwọn kẹtọ́ láwọn ajẹ́jà gbára kan láwọn àti ra ogun báyìí. nígbà tó àwọn ọlọ́pàá tẹ̀ wọ́n àwọn ọlọ́pàá náà fún ara wọn ni wọ́n ń já gbogbo tí wọ́n tún mọ́ra tó ti tó gbọ́kàlẹ́ tó tó lè sọ lọ́wọ́ tí bá ti mọ̀ pọ́ orí ẹ̀ orí oṣù ta yóò mọ̀ tó gbọ́kànlé rẹ̀ owó tó tó mọ́ra rẹ̀ wọ́n ti àmọ́ wọn lábáyé pé tó gbọ́kànlé rẹ̀ lélẹ̀ mẹ́jẹ̀ kí n ta tí mo kọ́ ní o owó tó gbọ́kànlé rẹ̀ ó bàjẹ́ o ó sì mọ̀ pọ́ gbogbo orí ẹ̀dá ló wọ́n á kó gbogbo ìgbìmọ̀ wọn á kó kalẹ̀ ìjọba báyìí báyà ìdí ti wá ìdúró òwò ọlọ́run ilé ìrọ̀lẹ́ ìsọ yìí ọlọ́run nínú sọ yẹn Amẹ́ríkà. torí di eléyìí a máa bẹ̀rù àwọn sọ yìí a máa bẹ̀rù àwọn tó jẹ́ ìjọba ń bẹ lọ́wọ́ wọn làbí bẹ̀rù a ní bẹ́ẹ̀ fẹ́ fún tó bá wá rí bẹ́ẹ̀ ìwà tó wá jẹ̀ máa ọba tó wá dá wọn ọ̀rọ̀ ẹ̀ ká bẹ́ẹ̀ mu ọba tó lè kọ́ bó ti mílò òkè wọn mọ́

àníbi ní kọ́ta bẹ́ẹ̀ o ṣùgbọ́n ti sàánú fún wa ni. àwọn sọ́tọ́ ta kẹ́ńpa rẹ̀ tí ò sọ kẹ́ńpa rẹ̀ fún wa yẹ nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀hún sàánú wa ni. láti mọ̀ yí pé ọ̀bà láàrin ní báwọn àrísí wàhálà. gbogbo àlẹ́ tó wá ṣe bẹ́ẹ̀ fún wa tó ṣe lẹ́kọ̀ọ́ fún wa láyà sàánú o. táwọn máa ṣe wá ṣe é ṣe kó ṣe lé ẹ̀tọ́ èyí ṣe kó lé ilé ìwọ̀ ilé ìwọ̀ o. kó ṣe lé ìwọ̀ ṣe lẹ́tọ̀ọ́ náà bàbá tó tó kalẹ̀ wọn ilé ìjẹ̀kọ́ ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ omi òye wà wọn. nínú tó tó pàtàkì fún àwọn obìnrin nìyẹn o ká mọ kí ló máa yan ọlọ́run ká lọ sí ká mọ kí ló fi ọlọ́run kí ní alárẹ̀ ká má kọjá bẹ̀. اللهم علينا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه الوالدين ولا عدوان إلا على الظالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد آله وصحبه أجمعين وبعد ومما ينبغي للمسلم أن يهتم بها من هذه العشر الغرب الإكثار من الصيام فقد ذلك في حديث أن يجيب البقية عن أبيها أو أمه أنه أتى رسول الله صلى الله عليه وسلم ثم انطلق فأتاه بعد سنة فقد تغيرت حاله وأيحته فقال يا رسول الله أما تعرفني فقال ومن أنت قال أنا بائلي الذي جئتك عام الآن الأول قال فما الله وقد كنت حسن لحيئة فقل كنت حسن لأيها قال ما أقلت طعاما منذ فارقتك إلا بليل فقال رسول الله صلى الله عليه وسلم لما أذبت نفسك قال ثم قال ثم شعر الصبر ويوم من كل شعر قال زدني فإن بي قوة قال كن يومين قال زدني قال ثم ثلاثة أيام قال زد قال ثم من الحر ثم من الحر واترك ثم من الحر واترك ثم من الحر واترك فقال لأصابعيه الثلاثة فثم ثم أرسلها أخرجه أبدو هذا هو قول الله ọlọ́run bá ti di pé bẹ́ẹ̀ bá ti jẹ́ ní rí ọlọ́run ló wọn mọ̀ràn lọ bẹ́ẹ̀ bá ti jẹ́ alábòsí ọlọ́run ló wọn mọ̀ràn lọ́ta ọlọ́run ló wọn bẹ́ẹ̀ tó bá ti jẹ́ olùbẹ̀rù ọlọ́run tó ń náà ni ọlọ́run pa wá láti sí ọlọ́run eléyìí ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọlọ́wà ní gbogbo ẹni tó wá ti jẹ́ olùbẹ̀rù àwọn ni wọ́n àtìmọ̀tán dáadáa wò àwọn àtìmọ̀tán dáa dáadáa àkọ́kọ́ ni àdúrà rẹ̀ ní olùkọ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run gbogbo tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run nínú tí a tó lẹ́tọ̀ọ́ sí tó yẹ kó pàtàkì lẹ́nu wa gẹ́gẹ́ bí mùsùlùmí nínú oṣù táwa yìí àtàwọn oṣù yòókù rẹ̀ ti jẹ́ oṣù mẹ́rin tó jẹ́ oṣù ọ̀wọ̀ òun náà ni kápọ̀ láwẹ̀ jíjà kápọ̀ láwẹ̀ jíjà eléyìí fìdí múlẹ̀ nínú ọ̀rọ̀ tí ìyá wa mùsùlùmí àgbà èyí àgbà wa látọ̀rọ̀ bàbá wọn àbíkájọ́ kọ́ wọ́n ní jọ́ka ọkùnrin yìí àbí bàbá wọn yìí ọba ọlọ́run jọ kan wá lẹ́yìn náà ọba lọ ọba padà dé lẹ́yìn bí ọdún kan ìgbà padà dé àwọn ẹ̀sìn na padà olùrí náà nàṣán nígbà náà sọ fún ọlọ́run pé ilé ọlọ́run kọ́ ọ̀dá mi àwẹ̀ ti yí padà àwọ̀ rẹ̀ ti dì ó ti rù hẹ́hẹ́ ẹni tó lára tẹ́lẹ̀ ẹgbẹ́ báwa náà ti mọ̀ ẹgbẹ́ ẹni abájútó ń ta wá fẹ́ ṣùgbọ́n bàtà rí tá a mọ̀ án ẹni tí ń tán láwọ̀ ni ẹni tó ní nǹkan jẹ ni ṣùgbọ́n lásìkò bàtà rí ta wá mọ́ àwọn àdánwò kan ti kàn án yálà bọ́lá pé àrùn kan ló dé ni àbókótókó tètè ká tí òun ò jọ bá tó ti wá rù hẹ́hẹ́ àwọ̀ rẹ̀ tí wá yí padà ọlọ́wọ́ ata ìsàn àtàgbákò gbèsè àti gbogbo tí balẹ̀ tí èyí fi ní fọ̀tàn balẹ̀ tí wọ́n fi máa wá béèrè ara wa lọ́wọ́ ara wa ẹgbẹ́ tí lágbájá ń kọ́ èmi náà nì sẹ́yìn náà nì kí la wá sí báyìí ọlọ́run gbogbo bá àdánwò bẹ́ẹ̀ ọlọ́run ìjọba wa wọ̀ gbogbo lọ àwọn tí wọ́n ti wà á ń lọ àgbákò bẹ́ẹ̀ lọ àdánwò bẹ́ẹ̀ ọlọ́run sábà wà láwọn kó bẹ́ẹ̀ ọlọ́run sábà wà láwọn kó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tí arákùnrin yìí lójú ìṣesí bó ṣe rí níjọ́ náà lọ́hùn ṣùgbọ́n òun jọ́ náà nǹkan kakọ́nà mà ṣe àdáwò kakakọ́nà bá ìdààmú kakakọ́nà kò sí àdéhùn wa tó ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé èmi ò mọ̀ ọ́ ta ni ọ́ nígbà tí sọ́wọ́ àti àdébì ọ̀dá mi mọ̀mọ́ àdébì yìí mọ̀ ọ́ ta ni ọ́ àwọn olóòrùn ní lágbẹ́jà tó wọ́n láti jílé báyìí olóòkè ìwọ́n ní à tó ń wá fún ọlọ́dún tó lọ ìrà nẹ́bí ìwọ́n ní kí ló ń fi ọba yìí àwọn olóòtú báyìí tẹ́lẹ̀ ọ̀dọ́rùn ní ìyọ̀jọ̀ tẹ́lẹ̀ kí wọ́n kọ́ pàtó bá ara ẹ̀ báyìí ó ní ìrà nẹ́bí tó lè sọ ní wípé látọ̀ sí ọdún kan tó ti kú lọ́dọ̀ rẹ̀ yẹn olóòtú ẹ̀kẹ́ òkẹ́kẹ́ lọ́fẹ̀ẹ́ àyàfọ̀ òun nìkan lòun wà bí jẹun ẹlòmí ń bẹ kìí ṣe bọ́ọ̀lù o àdáwò tó bá láyé pé ìdí rí ti fi ń jẹun àti pé ìjọba náà rí ti jẹ́kù lára ẹ̀ ọba tí wọ́n jẹ ọba tí lẹ́ẹ̀ka jẹ lójúmọ́ ọ̀sán kò lè lẹ́ẹ̀mejì jẹ lójúmọ́ wọ́n máa ń jẹ mẹ́ta wọ́n máa ń jẹ márùn-ún bẹ́ẹ̀ jẹ́ ní kò

àlẹ́bí yẹ òbí ọkọ̀ bí àjẹrà ẹ̀ báyìí ẹwà lẹ́bí òbí ẹ̀ arákùnrin yìí èsì máa ní o ó láti sọ tó kẹsẹ́ ìlú ọdún tó rọ̀ já ẹ̀rìn kátó lọ́sẹ̀ yẹn láti máa sọ fúnra wa mùsùlùmí ẹ̀ka àwọn òfin ṣèkà pé kí ọjọ́ fúnra mi ọkọ́ níjà rẹ̀ ni o tòun tá àlẹ́bí náà náà

ṣùgbọ́n àwọn ọkọ̀ fẹ́ fi sọ rí àlùbáríkà ọjọ́ náà àdìrẹ́ ìfọ̀sọ́lá ìkọ̀lá nínú àdìsà lẹ́bi inú ṣe rí àwọn pé àgbọ̀dọ̀ máa fi jọ ní mọ́ta àwẹ̀ abẹ́rẹ́ta wọ́n lè mọ́mọ̀ yìí wọ́n kàn fojú wo bá ah, ọjọ́ lọ pàtàkì tí gbogbo àyò wà ní mọ́sálásí kọ́dà ní tí èké òun dojú wọn òun náà lọ mọ́sálásí gbajúmọ̀ nǹkan yóò pàtàkì lẹ́yìn wa wọ́n kàn fojú wo pé láti lè bu ọlá fún ọjọ́ náà

lóṣù kan gbogbo péréte ní àwọn àwòrán ìfún wa nìyẹn o lẹ́yìn bẹ́ẹ̀ gbogbo ọjọ́ kọ̀ọ̀kan nínú oṣù máa fi dáwẹ́ arákùnrin ìyá ọlọ́run kò mẹ́lá para jù báyẹn lọ oṣù tí kòkòrò kí máa gbà rẹ̀ púpọ̀ wà máa méjì gbà rẹ̀ lẹ́nu oṣù ọlọ́run kò lè gbà jù bẹ́ẹ̀ lọ máa mẹ́ta gbà rẹ̀ kúlà lẹ́nu lè pàdé bẹ́ẹ̀ lọ àdébí tó bá rí bẹ́ẹ̀ àwọn oṣù tó lè gbà wẹ̀ máa gbà wẹ̀ nínú oṣù asúròlùbọ́ọ̀lù ìyẹn náà ni àwọn oṣù òwò pápá jùlọ èyí tá àlẹ́bí tó já sà lẹ́sà tá a mà sí alimuharram ẹ̀ríkà àlẹ́bí tá a sà lẹ́sà fún akápá wẹ̀ ní oṣù muharram bẹ́ẹ̀ náà oṣù tòlẹ́híjà bẹ́ẹ̀ náà tó wàrà tá a wà yí náà ìyẹn máa gbà wẹ̀ ní òun náà dáadáa ní ti tó pé kẹ́ni inú àwọn oṣù ọ̀wọ̀ náà lọ́wọ́ ṣùgbọ́n bàbá wa gbà á yóò máa jẹ́ sí wípé oṣù ọ̀wọ̀ táwọn ibi tí wá lójú tó kòrò pé ká gbà wẹ̀ nú ẹ̀ òun là ń gbà kéde bá fún lóko ní bá ti lé fún lóko mí yóò fi yàtọ̀ sẹ́ẹ̀rì pé rọ́jà ẹ̀fọ́ rọ́jà bù náà nínú àwọn oṣù ọ̀wọ̀ ló wà àbẹ́ẹ̀kọ́ kọ́ ọmọ wa gbà wẹ̀ mẹ́kọ̀ọ́ wa lọ gbà wẹ̀ arúgbó kọ́ ọ lọ bẹ́ẹ̀ tó papọ̀ mọ́ rọ̀mọ̀dọ́ ṣàbán àti rọ̀mọ̀dọ́nù pálá àdọ́rùn-ún ni wọ́n bídíà nìyóò kò lẹ́sẹ̀ nú àgùrán kò lẹ́sẹ̀ nú súnà nẹ́bí sọ́mọ́ wà á àwọn eléyìí tó lẹ́sẹ̀ ńlẹ̀ nú ìmẹ̀ sí wá òun ní ìtàkọ̀ ìlò torí di eléyìí báwọn àkókò dáwẹ̀ yìí kí yìí ó dáwẹ̀ láti lè jẹ́ ìbámu láti torí kòkòrò gbogbo àwọn oore àtàwọn aládá tó wà bẹ́ẹ̀ àwọn eléyìí tó lẹ́sẹ̀ tó wà tó sì ní o kẹ́sìkẹ́ ọmọ lọ yí àwọn bíjà kan láyò kọ́ wá pẹ́tọ̀ gbogbo lóṣù yìí a máa gbé dàlẹ́ nù káàkiri ara wa a máa gbé àdúrà yálé ara wa káàkiri eléyìí ò ntọ́lọ̀ ń yàn ọ́ tẹ́sí wá yàn ọ́ òun la sàlàyé fún àwa yìí o tesi wa yan o أقول la salaye fun awa yii o akoko kan ní ada asèkúrúbá àdìwọ́lẹ́kọ̀ ọmọ ọmọ ìfúnná kọ̀ọ̀lá lọ́t ọ̀hámìnà ọ̀bàdà lọ́t wọlé àtọ̀ اللهم آمن آخرتنا في كل كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ربنا آتنا من لدنك رحمة وهيئ من أمرنا رشدا اللهم ربنا آتنا من لدنك رحمة وهب لنا من أمرنا رشدا اللهم ربنا آتنا في الدنيا حسنة اللهم آتنا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم كل